وكل بدعة ضلالة وكل ضلالة في النار adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tí ó tún júmọ́ àtòní ní ìrọ̀rùn fún wa ọba náà ní adáwọ̀pẹ́ fún àwọn àgbẹ̀ pẹ̀lú títóbi rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ júmọ́ àbáyé kọ́lọ́ jẹ́ kí a ṣe ní orílẹ̀ ayé lórí ìtẹ̀lé tọ́lọ́run ọba àti ìdúró déédéé nínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ara ìkẹ́ ọlọ́run ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa bá anábíwá Muhammad sallallahu alayhi wa sallam anábì tó jẹ́ sayyidul muttaqin aṣíwájú gbogbo ẹ̀dá olùpáyọ̀ ọlọ́run bá jùlọ kíkẹ́ àtìgẹ̀ náà kí wọ́n mọ lórí tànábì kó bá wọn sọ̀hábà rẹ̀ àti gbogbo aná lápapọ̀ ẹ̀yẹ lùsìn ọlọ́wọ́ bá ọlọ́wọ́ subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim ní suratul Hujurat aya kẹtàlá ọlọ́wọ́ subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀ ń pẹ̀pẹ́ ní yá ayyuhan nas ọlọ́ni mo pe gbogbo ẹ̀yin èèyàn pátá eléyìí tó yàtọ̀ sí kọ́ lọ́ni mo pe ẹ̀yin mùmínì ẹ̀pẹ́ gbogbo ẹ̀yin èèyàn pátá tó jẹ́ dẹ́yìn inna khalaqnakum min zakarin wa untha ọlọ́run la dá yín lákọ àti lábo ọkùnrin àtobìnrin èyí sì sáwọ èèyàn nìkan lọ́rùn dábẹ́ ọlọ́run sọ láyé wípé ní wa min kulli shay'in khalaqna zawjayni la'allakum tadhakkarun gbogbo nǹkan la dá lákọ lábo kò lè bá a máa jẹ́ ìrántí fún yín àdáyín lákọ àti lábo méjì méjì láyé mi ọlọ́ni subhana alladhi khalaqal azwaja kullaha ọlọ́ni mímọ́ ọlọ́wọ́ ọba ọba tó ṣe nǹkan ní méjì méjì lákọlábó mimma tunbitul ard ọlọ́run ló dérí àwọn nǹkan tí ń wù lórílẹ̀ àwọn koríko táwọn akọ àtàbó wà ń bẹ̀ ọlọ́run jẹ́ kó yá bẹ́ẹ̀ wàmínà anfusihim àti látara àwọn èèyàn gan fúnra wọn adáyé lákọlábó wàmí mọ̀ láyà àlámùn kódà àwọn nǹkan mìíràn tó ń bẹ tẹ́ pé lákọlábó làwọn náà ti mọ àwọn èèyàn débẹ̀ ọlọ́run ló dá wa lọ́kùnrin àti ní obìnrin ìyẹn ló bá tẹ́ pé tá a bá rí àmì akọ àtabo láàrin èèyàn kan táǹpẹ́ náà lè fún sàlì mọ́ṣíkè nínú ṣẹ̀ríà ọ̀rọ̀ rẹ̀ máa ní ìrújú pé ìwò làá ṣì mọ́ tá a bá dé bá bu ogun pé sọ́kùnrin làá pè ní àbóbìnrin ó ní àlàyé tó pọ̀ fáwọn àfẹ́ǹsì ṣe lórí ẹ̀ pé ìkan náà ló máa jẹ́ ó kàn rú wa lójú ni oyún lámì méjèèjì lára èkìtì yóò bá jákọ́ yóò jábọ́ waja'alnakum shu'uban wa qaba'il ọlọ́run la yín ní ìlú oríṣiríṣi ìlú ẹ̀rí aráàlú báyìí ní lágbájá aró orílẹ̀-èdè báyìí ní aláwọ̀ báyìí ní elédè báyìí ní wa qaba'il bátúnṣe járàdú náà tó jẹ́ oríṣiríṣi ìran ìran yorùbá ni ìran haúsá ni tápà ni ìgbéra ni òyìnbó ni lárúbáwá ni ọlọ́run la ṣe yín bẹ́ẹ̀ lè tàn àárọ̀ fún kẹ́lẹ́ bá máa fi dára yín mọ̀ ní tètò bá rí ìran rẹ tó bá ṣe dè hàn pa ìran mi lélẹ̀ ọba arélédè hàn pa elédè mi lélẹ̀ aráàlú mi lélẹ̀ tàbí dá yín níran níran kò jù báyìí náà lọ kì í ṣe pé ìran kan ló dáa ju ìran kan lọ gẹ́gẹ́ bá níbi àṣọ̀sánlá gẹ́gẹ́ bó sọ fún wa pé ní ìlà fadilali àrọ̀bí àlà àjẹmí kò sí ọlá fún ẹni tó jẹ́ lárúbáwá ju ẹni tí èsè lárúbáwá lọ pé lárúbáwá làwa ara lọ́la jù wàlá àjẹmí àlà àrọ̀bí bákan náà kò sí ọlá fún ẹni tí èsè lárúbáwá lọ kulukum min Adam torí pé látara Ádámù gbogbo wa ti wá ìran kan kọ́ la fi ń mọ ẹni tó dáa jù bákan náà aráàlú wo ní í ṣe kọ́ la fi ń mọ kí wọ́n la fi ń mọ ẹni tó dáa ọlọ́run akọ nínú ayá ìpè ní inna akramakum inda Allahi atqakum ẹ̀rẹ́ tó bá wá páyọ̀ ọlọ́run bá dùn nínú yín òun ló lọ́lá jù gbogbo ọ̀nà tó bá òkú ti wá gbogbo elédè tó bá òkú jẹ́ gbogbo òlu tó bá òkú yóò tán mọ́ ẹni tó bá ti páyọ̀ ọlọ́run bá òun ni akrama. عند الله تعالى òun ló ní akram inda Allah òun ló lọ́lá lọ́dọ̀ ọlọ́run òun lọ́lọ́run ọ̀nà ìyẹn kó oríṣiríṣi làwọn máa rí lọ́dọ̀ tó wá pé ọ̀nà rìbú lágbájá nítorí kíni ó yóò di ipò kan mú nínú òṣèlú ni àbí inú ọ̀rọ̀ táyé àwọn ọ̀nà rìbú ẹni tá à ń pọ́nlé ṣùgbọ́n ló ń jẹ́ kó yá pé ọ̀nàrẹ́bù lọ́dọ̀ tòun ni inna akramakum indallahi atqakum pé àwọn ẹni àpọ́nlére ẹni ìyìrè lọ́dọ̀ tọ́lọ́wọ́n ọba torí pé táwa fi ń táwa fi ń kọ́lọ́ lọ́hún fi ń alágbájá ó ká nítorí pé ní aláṣẹ onípò ọlọ́lá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba nítorí fi ń wọ́n ni àtọ́kọ̀wá ìpáyà ọlọ́wọ́n ọba fẹ́ ẹni tó wá fẹ́ di ẹni ntaari nínú ọ̀rọ̀ rẹ nínú wa rẹ náà ni pé yóò nípa ya ọlọ́run ọba ọba àlekè ọlá ṣé ilé wa ṣe pàtàkì fẹ́ ní wa tó gbogbo wa la gbọ́dọ̀ jẹ́ olùpáyà ya kálíbà ní ẹni wa táwa ń sọ yìí pé ní ó kéèyàn ní kálukú náà ń ni ẹlòmíín ẹlòmíì fẹ́ ṣiṣẹ́ tọ̀ ṣùgbọ́n náà ẹbòmíì ló gbé gbà kí ni jẹ́ payọ́ ọlọ́wọ́n ọba òní àǹtẹ̀jẹ̀ alá baynaka wa bayna ma'asiyati Allahi wa iqamihi hijaba ìyẹn pé kọ́ mú fẹ́ǹsì kan kọ́ fi dírà rẹ̀ ìwọ wà lẹ́gbẹ̀ẹ́ kan wá fi fẹ́ǹsì kan dírà rẹ̀ tí n tó lè mú ọ lídìí síbi náà ní tó lè mú ọ lídìí síbi ìbínú ọlọ́run ọwọ́ fi fẹ́ǹsì yẹn dírà rẹ̀ bẹ́ẹ̀ ọ̀ débẹ̀ bó lélẹ́yẹsẹ̀ wá ṣẹlẹ̀ sáàpé mírìkìlà láàmú àmọ́ a ni la láti jíra wa kúrò bi tí o mu wa rí ìbínú ọlọ́run ọba táwọn òbí jólùpáyọ ọlọ́run rara kìí ṣe bẹ́ẹ̀ fẹ́ǹsì tá ta fi jíra wa oní fi bìfíìlì art a ma ń tọ́lọ̀ ń bá wa àyà ipe ní ìṣe ọba fẹ́ nínú iṣẹ́ olóore àti ìjìnà sí tọ́lọ́ ọba òfẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ képe tó tóbi jù náà ní àṣírìkù ẹbọ eléyìí ni ó jẹ́ kéèyàn ọba ọba àlekè ọlá ọba tó yẹ pé ní òun náà ló lẹ́tọ̀ọ́ sí ká máa páyà ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ fún wa nínú Kwa áhàlù lèmọ̀fẹ́rọ̀ òun ni áhàlù tẹ́kọ̀wà òun ló lẹ́tọ̀ọ́ sí ká máa páyà kìí ṣe lómi ọlọ́wọ́ bá ọba ọlá òun ni áhàlù tẹ́kọ̀wà ẹni tó lẹ́tọ̀ọ́ sí ká máa páyà ni ká máa bẹ̀rù ni ìpáyà ọlọ́wọ́ bá ṣe rí àmọ́ rí lára ẹni tó bá jẹ́ tó jẹ́ onílàáká ìka ah, ẹni tó yẹ kí n bẹ̀rù rẹ̀ ẹni tó yẹ pé òun ló lè fìyà fi mí sínú òkè kí n bẹ̀rù ẹ̀ lọ́nà bá sọ́nà àtàlà ń sọ fún wa pé nípa tẹ̀kù ní yá ulil albab ẹ̀yin tí ẹjọ́ ní làákàyè ẹ̀mí ló yẹ kẹ́ ẹ páyà ẹ̀ tó bá ń kó ní làákàyè tó tọ́yìn pa ó yẹ kéèyàn páyà ọlọ́run ọba ọba àdìkẹ́ ọlá ọlọ́run sanwó pé ní wa iyì àyà fatakun èmi ni kẹ́ ẹ páyà o ẹ páyà mi ẹ bẹ̀rù mi kó láti páyà ọlọ́run ọ̀nà ẹni pé gbogbo tọ́nà bá sọ́nà bẹ̀rẹ̀ látọ̀rí àtàwọ̀hìd ìmọ́lọ́nlẹ́yọ̀kan ìsọlọ́mọba láṣọ níbi lórí àwọn àlẹ́ìbàdàt àwọn iṣẹ́ olóore bí ká máa kírun bí ká máa ṣe sọ́dákọ̀ bí ká máa gbàwẹ̀ ká máa ṣe oríṣiríṣi àwọn nǹkan tọ́lọ́n fẹ́ ká máa bẹ lọ́hùn bákan náà ká máa ṣèrántí ọlọ́hùn ká máa gbọ́ wàásí ká ka ọ̀rọ̀ ọlọ́hùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tọ́lọ́n bá fẹ́ bákan náà wàtárìkìlì mùnkàràt ní tọ́lọ́n bá subhanahu wa ta'ala tí ò fẹ́ ká jìnà sí i bíi kéèyàn máa ṣẹbọ bíi kéèyàn máa mutí kó máa jalè kó máa ṣe sìná kó máa parọ́ kó máa ṣépè kó máa kó máa gbájú ẹ̀ gbogbo orú nǹkan tó jọ bẹ́ẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala kò fẹ́ sòtẹ́yìn bá ń ṣe báyìí yóò wá jẹ́ olùpáyọ̀ ọlọ́run ọba ọba àlekèọ́lá ọlọ́run subhanahu wa ta'ala ó ní àwọn ẹni ìkẹ́ àwọn oní ẹni àpọ́nlé lọ́dọ̀ làwọn náà jẹ́ náà tó jẹ́ olùpáyà ọlọ́run ọba ìpáyà ọlọ́run tá ń sọ yìí nínú àmàlù kọlùbíyà ló wà nínú àwọn iṣẹ́ ọkàn ni nínú àwọn iṣẹ́ ọkàn ṣùgbọ́n tí a rí orípa rẹ̀ nínú ọ̀rọ̀ wa tó a rí orípa rẹ̀ nínú ìṣesí wa ni àdúgbò àwọn ọmọ sọ̀rọ̀ sọ́lá ń sọ fáwọn sọ̀rọ̀ kan lẹ́yìn tí ó ń fọwọ́ sí ọ̀gangan àyà rẹ̀ pé àtàkùn àhàhùnà àtàkùn àhàhùnà àtàkùn àhàhùnà. ànábi sọ́lẹ̀ mẹ́ta pẹ̀lú ibi tí ń fọwọ́ kàn yìí òun nílé ìpáyà ọlọ́run ibi tí ń kàn yìí ìyẹn pé nínú ọkàn ẹni ti máa ń wá ni pé ẹni tí ó ọba nínú ọkàn rẹ ni ó ti rinlẹ̀ yóò wá máa hàn nínú yóò máa hàn nínú yóò máa hàn nínú wa tó ń bẹ ni mí àwọn kò sínú ọkàn káìpẹ́ nǹkan yóò wà nínú ọkàn rẹ̀ yẹ ọrụ lè rólí rẹ̀ ní inú ìṣesí rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹnu olùpáyà ọlọ́run kéékìrún ọlọ́run ti wá wá gbogbo sọ̀rọ̀ aláwọ̀ fẹ́ ní í ṣe eléyìí kèé sọ olùpáyà ọlọ́run torí pé ìka òfin ọlọ́run ọba kún ìbàbàrà ńtọ́lọ̀ ara àpáyọ ọlọ́run ni ọlọ́run ni wà yọ ádìmú ṣàáìrọ̀lọ́ à ẹnikẹ́ni tó bá ń pín àwọn ṣàáìrọ̀ àwọn òfin ọlọ́run lé tí ó kàkú kékeré tó bá gbé òfin ọlọ́run déwájú rẹ̀ sẹ́lẹ̀ iná lọ́lọ́run mí sẹ́lẹ̀ lọ́lọ́run fi máa ń tí ó kàkú kódà mọ́ ah, báyìí ló ṣe ká máa ṣe ẹlòmíà ni tó wà níwájú ọlọ́run ó dùn yìí lọ subhanallah olùpáyọ̀ ọlọ́run ò ní ṣe báwọn ọlọ́run bá subhanahu wa ta'ala ní wa man yu'azzimu sha'a'ira Allah ẹnikẹ́ni tí bá máa ń pọ̀ òfin ọlọ́run ọba lé ẹ̀tí ò fojú kéré pẹ̀tù òfin lé ṣì kéré gbogbo bá ṣe wò ó rí tó láti pé àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá tó pọn lé fa innaha min taqwal qulub ara mi pé ní ìpáyọ̀ ọlọ́run bá ń bẹ nínú ọkàn rẹ̀ ẹgbẹ́ àmì tá a tó máa fi mọ olùpáyọ̀ ọlọ́run ó lè ní ìbàbàrà ọ̀rọ̀ ọlọ́run ìbàbàrà òfin ọlọ́run ìbàbàrà tí ọlọ́run subhanahu wa ta'ala tó fi rán lọ́dọ̀ Muhammad sallam nínú ọ̀rọ̀ ni nínú wà ni nínú ìṣesí ni nínú múra ni dẹ́ka pé ká múra báyìí lára àfin mẹ́ni ọlọ́run ni sọ́nà ọba sáà ló ní amúra bẹ́ẹ̀ wà amúra bẹ́ẹ̀ ni ara òfin pé ní lóòótọ́ lóòótọ́ ẹni yìí ó bàbàrà òfin ọlọ́run ọba ni ayé pé ní inú ọkàn ni ó wà ṣùgbọ́n àárín orípa rẹ̀ ní gbogbo olùṣèṣe wa nínú ọ̀rọ̀ wa nínú ìwàsí wa nínú ìbálò wa a rí orípa rẹ̀ ní ara wa ẹ̀rí kí wọ́n sọ síwájú kéèyàn á máa fọ́ gbáyà pé ní osi kankan níbi irun kéèyàn láti páyọ̀ ọlọ́run bá ní kéèyàn láti bẹ̀rù ọlọ́run abẹ́ ìbẹ́ẹ̀nú ọlọ́run bá wọn ló bẹ̀rù táwa lórípa rẹ̀ lára rẹ̀ torí pé téèyàn bá ń jọ́sìn tó mú fi ọlọ́run bá ara àmì táwọn pé lóòótọ́ nìyí ọlọ́run bá ní ọlọ́run yá ọlọ́run ní ẹ̀yìn u'budu rabbakum ẹ máa sin ọlọ́wọ́ bá yín alladhi khalaqakum ọba tó dá yín walladhina min qablikum bó ṣe dá yín bẹ́ẹ̀ ló ti dá àwọn tó ti ṣíwájú yín náà tán náà ti lọ la'allakum tattaqun kẹ́lẹ́ bá àjọyọ̀ payọ̀ ọlọ́run yẹ pé ìsìn lọ́run bá yìí gẹ́ni ó mọ indicate pé lóòótọ́ àwọn ènìyàn payọ̀ ọlọ́run bá mọ́ ọ̀kírun ọ̀gbà rẹ̀ ọ̀ní ṣe olóore kan tó ń ṣe ìwọ̀n lọ́ọ́ ti ń fọwọ́ sọ̀yà pé ní olùpayọ̀ ọlọ́run bá ní rárá eléyìí ò rí bẹ́ẹ̀ ìpáyà ọlọ́run ọba náà ni ó sun alẹ́ pé àánú ọjọ́sìn fún pé káìpọ̀ gbà pé ọlọ́run ọba lọ́ba tó ọmọ ọjọ́sìn tó ọ̀sìn bẹ̀rù rẹ ní gbogbo ohun tó ní kó máa ṣe ó yẹ kó máa ṣe bẹ́ẹ̀ bákan náà gbogbo ohun tó ní kó ọmọ dédé ẹ̀ kò yẹ kí ọdé díẹ̀ ẹ wà láwọn èèyàn míì lẹ́ni látara hadithi tá a kà fúnra alẹ́ kan wọ́n á tún tukutu pé ìpáyà ọlọ́run àwọn ìgbáyà ló wà ìtumọ̀ rẹ̀ ni pé kódà téèyàn ò kódà bí yóò ṣe lé bí o ṣe tọ̀hún ó lè jó olùpáyọ̀ ọlọ́run àwọn àbí Muhammad sallallahu wa alihi wa sallam tó sọ̀rọ̀ yìí fún wa pé wa náà bá wà lọ́kàn olóore lẹ̀ tí ṣe ó fi hàn pé ní ọlọ́run tó wà lọ́kàn ó ní gbòǹgbò rẹ̀ ní orípa rẹ̀ ó wà wa látara wa látara wa àmọ̀ pé a lóòótọ́ ẹnì ìpáyọ̀ ọlọ́run ẹnu mẹ́rin pé lọ sí torí pé mo rí inú wa rẹ̀ ìtọ́lọ́ ní ká máa ṣe mo rí pé ń ṣe ní ká máa ṣe kò dídì rẹ̀ ara mi pé nípa ayọ̀ náà ni tí wọ́n ń sọ pé ibẹ̀ nípa ayọ̀ náà bá wà a bá rí lórí ipa náà láti lè alágbájá inú àwọn olùpáyọ̀ ni ẹrúsìn ọlọ́run ọba ìpáyọ̀ ọlọ́run ọba lápẹjúwe kírun ń sìn ó láàyè tá àti lè kírun pé tó bá kírun láàyè báyìí ọ̀tún lè mọ́ nírun bí kéèyàn lọ bí tó ti ń ṣe gá nínú ilé ìgbẹ́ kó ló ń kírun tí èdè pé nira kan ló sún débẹ̀ ó lè nírun ṣùgbọ́n payọ́ ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam sọ fún kan nínú àwọn kan tí ṣe Jabal Muhammad ọba níbo wá ní àìsàn máa kún gbogbo omi tó bá wà pátá lọ́ọ̀tì máa páyọ̀ ọlọ́run ọba pé àyè yìí o kò sí páyọ̀ ọlọ́run ọba láyè ibi iṣẹ́ tá a wà yóò ẹ mọ̀ tàyè nìyí tá à ń ṣe bí rárá o gbogbo omi tí yẹn bá wà lèyẹn ti ń páyọ̀ ọlọ́run ọba kọ́lá bọ̀ wà nù lẹ́gbẹ́ ọgbọ́dọ̀ páyọ̀ ọlọ́run ọba òfin ọlọ́run ọba ọgbọ́dọ̀ tako gbogbo omi tí yẹn bá wà eléyìí fi hàn dá lẹ́jọ́ pé ní ẹ̀ńkálukú wa kábẹ́rù ọlọ́run ká má mú ìpáyà ọlọ́run ọba sáàyè kan pé ibi tá ìpáyà ọlọ́run

bákan náà ẹni tí ń ṣe ẹjọba ó gbọ́dọ̀ páyọ ọlọ́run láàyè ń náà wà pé iṣẹ́ là ń ṣe ń bí o ìpáyọ náà débi rárá ìpáyọ náà bá débẹ̀ o gbọ́dọ̀ yíwé kówó jẹ ṣe jàǹbá aráàlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ló ní sí ni àárín àwa pẹ̀lú wa

tí ò bá tọ́ kò ní í ṣe ẹ̀rí gbogbo wa wọn ṣùgbọ́n tí ò bá ti sí payọ́ ọlọ́wọ́ gbogbo ògùtà báwo ká máa ṣàfẹ́ ẹja ṣe báyìí ẹja fọwọ́ wa tá a fi payọ́ ọlọ́wọ́ bá sí mọ̀ kan náà ni ìyẹn ló fàdé pé náà sọ fún arákùnrin yìí pé ní gbogbo bí wà gbogbo bí wà náà ni ọba ẹ̀rí táwọn ń sọ ọlọ́ba sùpánù wa tààlà ni kó jẹ́ payá àtòtòdó kó má jẹ́ ti rọ́ kó má jẹ́ tàbòsí kó má jẹ́ ti kárí ni lọ́nìyà ayọ́ lẹ́dínà amanu ẹ̀yin tẹ́ gbọ́n náà bá gbọ́ ittaqullaha haqqa tuqatih ẹ̀ payá ọlọ́run ọba nípayá àtòdodo nípayá àtòdodo tí èsì ti rọ́ ìpayá ọlọ́ba yàwó àwọn ọba lọ àní kò lórí ẹ̀ wala tamutunna illa wa antum muslimun ẹ̀ gbọ́dọ̀ kú lórí nǹkan kan yorí ìsìlámù lọ ìyẹn nípa yẹ ọlọ́wọ́n bá ta bá ní kó jẹ́ tòdodo kó jẹ́ ti kárí mi kó má jẹ́ táwùjọ tó bá wà láàrin ẹ̀ kó náà ṣe bí ẹni tó páyọ lọ ṣùgbọ́n tó bá kù wọ nìkan ọmọ ṣe jàǹbá ọmọ bòfin ọlọ́wọ́n bá jẹ́ gẹ́gẹ́ bá níbi àkọsọ sọ́nàmọ́ ti sọ́nà hadisi kan pé àwọn ẹlòmíì tó bá láàrin ẹ̀ yóò ṣe dáadáa ṣùgbọ́n tó bá ti wà láàrin òun nìkan ẹ̀rí yóò máa fa ọgbọ́n ọlọ́wọ́n bá yá ìpáyọ̀ ọlọ́wọ́n bá wa kó jẹ́ ti òdodo bákan náà lọ́wọ́ subhanahu wa ta'ala ó sọ fún akpẹ́ni wa takulọ́ amastatọ́àtún ẹ̀pá yọ ọlọ́run ọba bẹ́ẹ̀ bá ṣe lágbára bá a bá ṣe lágbára yìí torí pọ̀pọ̀lọpọ̀ amọ̀nu eléyìí arí tó yẹ kó ṣe kò wá ní ṣe bá èmi ò tí ì lágbára yìí o bẹ́ẹ̀ bá ṣe lágbára tí wọ́n ń sọ tẹ́sí ń sọ fún wa ẹ̀sìn náà ni ó dìsáìdì agbára ń fún ọ kó ṣe pé ọ̀lọ́kàn wo sùnsùn pé wọn ò tí ì lágbára lápẹjú ẹ̀sìn àwẹ́dẹ́ arẹ́nìkan ti ń jọ̀sán anikínlódé pa kódà bó ṣe wa ń lo yọ kò lè dá dúró bó ṣe wọn ó rẹ̀ gan à eléyìí kò lágbára àti gbani òun náà nípa ayé ọlọ́run ògbẹ́ ẹni tó yẹ pé ní ó gbà lánàá ó gbáǹjẹ ta àbí ẹ ó wá dò ní wá ní à ó dẹ̀ pé mo ò lágbára lórí láì rẹ láì ṣe kan ẹ rí i pé yun àìlágbára ń tanra rẹ ni torí pé àìlágbára ẹ̀sìn náà ni ó sọ fún wa ìyẹn ló bá pé ní káwọn dìsí fún ara wa kọkàn wọn tó wọ ẹnu ẹ̀sìn kọ́ a máa ṣe kọ́ a fi mí lẹ nínú tó dọ́nà yẹn fún ẹ kọ́ a èmi ò tí ì lágbára ni pàápàá jọlá ká fi àpèjúwe ìmúra ẹ̀mí ò tí ì lágbára àkínú sí ọ́ ṣé kọ̀ọ̀kan wá sọ bẹ́ẹ̀ ṣe ní ọwọ́ lọ lágbára ni kásọ̀ rẹ mọ́ kọjá kókósẹ̀ àbí wo obìnrin kan lọ jáàbù kí ni ìnira tó wà ń bẹ̀ fún ẹ yóò lóun tí ì lágbára ẹlòmíín sì wọ́n bá lórí irun gan ní tí lágbára láti máa kí sọ́wọ́ rẹ ló gé ní abẹ́sẹ̀ rẹ tó yẹ kó rẹ̀ gan ẹ agbára rẹ ni pé bóyá ó rí ìjòkó lọ́ọ́ ti kí torí pé ẹ̀sìn lórí ìjòkó tó dúró dáadáa tẹ́tẹ̀ rẹ dúró tó lé kí lórí ìnáró nínú ọ̀ràn yẹn kó wá kí lórí ìjòkó mo ṣe lágbára mọ́ àá ní tán rẹ̀ tó pé tó bá fi kí lórí ìjòkó ẹ̀sìn ni ó fún ẹ̀yàn dá ayé pé ntẹ́sìn sọ fún pé ká páyọ̀ ọlọ́run bá bá ṣe lágbára mọ́ ẹ̀sìn náà ni ó ṣàlàyé agbára ń fún wa kése pé kálukó gbé sínú òròrí rẹ̀ kése pé ó gbé sínú ìfẹ́ inú rẹ̀ tó máa fi ti ó wù tí ó wù lẹ́nu ẹ̀sìn tó lòun ti lágbára tí ó mọ̀ ṣe tó bá fẹ́ tó ní lòun lágbára gbogbo eléyà gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ kọ́lọ́mà sùpánà wa tààlà ó ṣàánú wa kó káwa kúnú àwọn ẹrú rẹ̀ tán lè máa páyà rẹ̀ ní kọ̀rọ̀ rẹ̀ àti ní gbangba. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد الأمين وعلى آله وأصحابه أجمعين ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìpáyọ̀ ọlọ́run tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí orípa rẹ̀ nínú ìgbésí ayé wa kò kéré lọ́lọ́dọọdún wa ni àti ní àwùjọ wa. lára orípa ìpáyọ̀ ọlọ́run òun náà ni pé ní ó dà gẹ́gẹ́ bí ẹ́ńjìnì ni tó yẹ pé mo bá ṣe lágbára sí bẹ́ẹ̀ ni nǹkan ẹ̀gùn tá a bá gbé sínú rẹ̀ náà lágbára mùsùlùmí tó bá ọlọ́run bẹ́ẹ̀ rẹ̀ ó lágbára eléyìí láfi mọ̀ ìdí tó yẹ pé ní ọlọ́run bá sùpánù ọ̀tá nínú ìdí torí pé ní olùpáyọ̀ ọlọ́run ni ó lè dúró tòfin ọlọ́run olùpáyọ̀ ọlọ́run ni ó lè sá fún tọ́lọ́ ní asá fún nígbà tí ẹ̀ṣẹ̀ bá kọjú sí yẹn báyìí kò sí tó lè tìyàn kúrò mẹ́ láti má ṣe ju ìpáyọ̀ ọlọ́run tó wà lọ́kàn rẹ̀ lọ́kàn ah, àti bá ṣe lé ọ̀nà òbínú sí mi ìwọ́n tí bá sí páyọ̀ ọlọ́run kódà kò ní mọ̀ lẹ́ṣẹ̀ àìsí páyọ̀ ọlọ́run lèyẹn fi máa ń fojú kéré ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ pé kí wọ́n á ní kí ló wá ń di rẹ̀ ìkan nínú àwọn sọ̀hábà ó ní ó ń sọ fáwọn tàbí yìí torí pọ̀pọ̀lọpọ̀ sàábà ti kúngbà tó ń sọ̀rọ̀ yìí àwọn ló wá pọ̀ ọlọ́ni kẹ́mi ti ẹgùn wọ́n á sọ fún àwọn yìí pé ní a ah, mo rí àwọn kẹ̀kẹ́ lákìyèsí lára yín nínú àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ pé ńgbà tí ànábì wà láyé táwọn bá fẹ́ rọlùrú ẹ̀ṣẹ̀ yìí àmọ́ wò pé ní òkè ló fẹ́ wó lù wá ẹ̀ṣẹ̀ ló bá tóbi àwọn pé òkè ló fẹ́ wó yẹn yìí á sá fún kódà wọ́n jẹ́ pé nǹkan tó yẹ fojú kékeré pé òkè lélẹ́yìn ni ní ṣùgbọ́n lẹ́ni tẹ́mi wá ń rí lára ẹ̀yin tàbí ìnà yìí pé ní nkálukú ń rí àwọn ẹ̀ṣẹ̀ bí nǹkan bí yànmùyánmú tó fẹ́ kó sí lójú tó kàn sí tó fọwọ́ pọ̀ ni ẹ̀ rí i pé kò tó tà kọ́kọ́ ṣùgbọ́n lẹ́ni àtòkè àti yànmùyánmú àwọn òtí ẹ̀rẹ́sẹ̀ kún kankan mọ́ kódà ká àmọ́ kakùn tó dáa ẹlòmíràn tó máa fi ṣẹ̀rí kàkí wọn á ló burú bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn náà kọ́ ní í ṣe ni ẹlòmíràn ní gbogbo tẹ̀sán kò sí láyè sí mọ́ kò sí aráàmù kankan máa ń sìn ìyẹn ló fà tó yẹ pé ní mùsùlùmí gbọdọ̀ nípa ayé ọlọ́run kó lè bá a máa kọ́ di nínú ntí òde ẹlòmíràn fẹ́ ṣe ṣùgbọ́n kò sí páyé ọlọ́run lọ́kàn rẹ̀ tó bá tó lẹ́sẹ̀ yóò tó kó sí ọlọ́run ní ṣe báyìí ìpáyọ̀ ọlọ́run bá ní bákan tí ó sì lè jìnà sí tọ́lọ̀ ní kó ó jìnà sí ìpáyọ̀ ọlọ́run bá ní tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àyà nínú alukur'an tọ́lọ̀ bá ń pa wá láṣẹ ká ṣe dáadáa afọ̀rọ̀ ìpáyọ̀ ọlọ́run bá ti yá ayọ̀ alladhina amanu ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ̀páyọ̀ ọlọ́run yóò jẹ́ ní tó ọlọ́run ní òní sọ̀rọ̀ burúkú bákan náà ọlọ́run ya wa ta'ala sọ láàyè pé yá ayọ́ lẹ́dínà ámọ̀nù ẹ̀yin tẹ́ gbọ́ náà bá gbọ́ ìtọ́kùnlọ́ọ̀hà ẹ̀páyọ̀ ọlọ́run a sọ dìtín máa bẹ pẹ̀lú àwọn ẹni rẹ ọlọ́run pa pé ká bẹ pẹ̀lú àwọn ẹni rẹ náà bá sí torí ẹni tó lè àwọn ẹni ẹ̀yin tẹ́ gbọ́n náà wá gbọ́ ittaqullaha ẹ̀pá yọ ọlọ́run wà lè ma qaddamat lighadin kí n kálukú yín máa ron tí ń ṣe lẹ́dọ̀ọ́lá ọjọ́ gbẹ̀dẹ̀ ẹni tí ó máa pé ah, inú kò mọ̀ bá mú kí n fi pàdé ọlọ́run yóò jẹ́ tó páyọ̀ ọlọ́run ìwé tí ó bá páyọ̀ ọlọ́run kò tiẹ̀ mọ̀ kan samaratul taqwa àwọn èso tá a rí lára ìpáyọ̀ ọlọ́run kò ní í sí fún un bákan náà nígbà tọ́lọ́run bá fẹ́ kọ̀ fún wa pé ká má ṣe ní tí ò dáńgbà mi ọ̀nà àtúnfọ̀rọ̀ tako wá sí yáyọ lẹ́bí na amanu ẹ̀yin tẹ́ ìpáyọ̀ ọlọ́run ẹ̀yin tẹ́ gbọ́n náà wá gbọ́ ittaqullaha ẹ̀páyọ̀ ọlọ́run wazaru ma baqiya mina riba ẹ fi gbogbo àwọn rìbá tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ẹ filẹ̀ owó èlé tí ò bá mọ́ ni ọlọ́run pépè sí ọ̀rọ̀ takwa pé ìpáyọ̀ ọlọ́run torí pé ìpáyọ̀ ọlọ́run ni ó ràn wá lọ́wọ́ láti rí rìbá sá fún láti rí irọ́ sá fún láti sá fún ìmọ̀ ìmọ̀ ṣàgbèrè bákan náà láti máa ṣe ẹbọ láti máa ṣàbòsí láti máa yíwèé láti máa jalè láti máa ṣòfófó ìpáyọ̀ ọlọ́run ni éjì tó mọ àbí àwọn irinṣẹ́ tó mọ ìjánu tó mọ fà wá sẹ́yìn pé eléyìí ò bá mu. ṣùgbọ́n tí o bá ní lára ńkọ́ ti mọ́tò tí ò ní búrẹ́kì ni kò síbi tí ò lè jágun ẹgbẹ́ ìpayọ náà ní búrẹ́kì wa ní mo fà wá sẹ́yìn tá a bá da ẹni tí o bá ní lára kò síbi tí ò lè já sí ìyẹn ló fàtẹ́ pé kálukú wa náà gbọ́dọ̀ ọlọ́run ọba Muhammad sallallahu a máa ṣe wá sí ọlọ́run fún tó bá rán wọn jáde kan lọ wọn ní ràn sọ àbà lọ bìkan nínú nàṣírí àkọ́kọ́ tẹ́kọ̀ọ́ ṣe fún ẹ náà ni pé ìpayọ̀ ọlọ́run ẹ mọ wọn àfa ẹni rẹ lẹ́ni tó bá fẹ́ ṣe wá sí tó bá ṣe mọ̀kọ́dìmọ̀ ìpayọ̀ ọlọ́run bó wà nú ọ̀rọ̀ tí wọ́n pe àyàwó ẹlẹ́dínà amanu tọkùn lọ́ha kọ̀tùkọ́ọ̀tẹ̀ wala tamutunna illa wa antum muslimun ya ayu annas taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida nínú ntánàbẹ̀ àwọn sàrà

àwùjọ ẹ̀rí ọ̀gá léṣẹ́ ó lè mọ́ lápẹ́lẹ́ tọmọṣẹ́ ní lọ́dọ̀ ọlọ́run ọba bàbá ó lè mọ́ ní àpẹ́lẹ́ tí ọmọ ní lọ́dọ̀ ọlọ́run ọba bákan náà làáfà àwa làáfà yìí ó lè mọ́ lápẹ́lẹ́ tó ọmọ kéwù rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba torí kíni torí pé ìpáyọ̀ ọlọ́run ọba rẹ̀ ó lè kéré sí ti ọmọ kéwù rẹ̀ ìpáyọ̀ ọlọ́run bàbá ó lè kéré sí tọmọ ìpáyọ̀ ọlọ́run ọ̀gá ó lè kéré sí tọmọ sẹ́ àìpé ipò tá a ní kọ́ là ń fi wọ́n bá a ṣe páyọ̀ ọlọ́run ọba sí bá a ṣe tẹ̀lé òfin ọlọ́run ọba sí ni bákan náà ma'iyatullah lil muttaqin ìmọ̀ bẹ pẹ̀lú ọlọ́run máa bẹ pẹ̀lú àwọn olùpáyọ̀ ọlọ́run inna Allaha yuhibbul ladhina taqaw ẹ̀rí ọlọ́run bá lóun nífẹ̀ẹ́ àwọn tẹ́jú olùpáyọ̀ ọlọ́run ó sọ fún mi pé ní inna Allaha ma'al muttaqin ọlọ́run bó máa bẹ pẹ̀lú àwọn olùpáyọ̀ ọlọ́run bí tayidi wa hifzi pẹ̀lú pé yóò máa ràn wọ́n lọ́wọ́ yóò máa ṣọ́ wọn yóò máa gbàdúrà wọn yóò máa tọ́ wọn sọ́nà torí pé wọn náà jura wọn lẹ̀ fún ọlọ́run ba subhanahu wa ta'ala so ìpáyọ̀ ọlọ́run ó ṣe pàtàkì ní àwùjọ wa bákan náà tí a bá ní ìpáyọ̀ ọlọ́run ba ọlọ́run ba subhanahu wa ta'ala yóò fi ìdẹ̀kùn sí gbèsè ayé wa yóò jẹ́ kọ́rọ̀ wa lójútùú ọlọ́run ba subhanahu wa ta'ala sọ nínú alukur'an pé ní pàmò yẹ tẹ́tìlá nínú sọ́tù tọ́lá ọlọ́run lẹ́nìkẹ́ni tó bá páyọ̀ ọlọ́run ẹ̀rí pé gbólóhùn yìí min alifazil umum gbólóhùn tó kárí ni ọlọ́run sọ pé tá a bá bá páyọ̀ ọlọ́run ọlọ́run sọ pé tí lárúbá bá páyọ̀ ọlọ́run rárá ọlọ́run túlẹ̀ ni pé ẹnikẹ́ni tó bá wù tó ọkùnrin ni obìnrin ni ọ̀gá ni ọmọlẹ́yìn ni bàbá ni ọkọ ni ìyàwó ni gbogbo ẹnikẹ́ni tó bá wù tó màkàràjà ọ̀nà ó lábàáyọ ọ̀rọ̀ ó lójútùú lọ́dọ̀ ọlọ́run nínú ọ̀nà tí ó gbà tí ó fi rọ́nà àbáyọ náà ní kó páyọ̀ ọlọ́run bá ṣùgbọ́n tó ṣe ní láàánú lẹ́ni ìgbà tọ́rọ̀ yẹn bá dàrú ìgbà yẹn ni ìwà ẹ̀ṣẹ̀ wàá pọ̀ sí ah, nígbà tá a jẹta ní gbogbo ọ̀nà tó bá wù ó gbà mí báyìí náà ni ọ̀rọ̀ ni ó dàrú sí ni tó nígbà tó dàrú ọ̀ padà sọ́dọ̀ ọlọ́run pé bóyá náà bá ní bóyá ọmójútó ọ̀rọ̀ bá ní bóyá ọmójútó fi ọlọ́run bóyá tọ́lọ́ òfẹ́ lọ ń ṣe bóyá tọ́lọ́ ń fẹ́ ọ̀ ṣe rẹ ó bẹ̀rẹ̀ sí tẹ́ẹ̀lì sínú ẹ̀ṣẹ̀ sí i wọn lọrọ ló mọ lójútù bẹ́ẹ̀ ni ó mọ dàrú sí torí kó yá ní tí nǹkan bá dàrú ibi máa ń lọ náà ni pé kápáyà Ọlọ́run bá Ọlọ́run wa man yattaqillaha yaj'al lahu makhraja ẹni tọ́rọ̀ rẹ̀ bá dàrú tó bá fún àbáyọ wá ibi tí òòrò ti rí wá bá torí kó olùtajà kó bá bóyá tán ṣe kó páyọ ọlọ́run kó dúró tòfin ọlọ́run oníṣẹ́ ọwọ́ kó ní páyọ ọlọ́run ọba tó bá páyọ ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ ó lójútùú bákan náà lóníṣẹ́ ìjọba àti gbogbo oníkálukú wa náà ká páyọ ọba kọrọ wa lè bá lójútùú bákan náà sọ nínú súra yìí bákan náà láàyè mí wa yẹ tó bá ọba fi sínú gbogbo tó wà ayé yóò kúrò látara kó ti ọba látara kó ọba ó dàbọ̀ yẹ pé ntọ́ ni ó pọ̀ yóò jẹ́ nǹkan dẹ̀kun fún yóò fi ṣe ń dáadáa ó yẹ pàlàáfíà ni yóò lọ síbi tó dáa káyipá rìsíkì ni yóò lọ síbi tó dáa ọ̀rọ̀ rẹ̀ ó já sí dẹ̀kun kò ní já sí nira èyí lè ní nǹkan gbà mí pé yẹ pé pẹ̀lú nira nínú fìmọ̀ fi láyé torí pé kò jura rẹ̀ lẹ̀ fọlọ́n àyè pé a bá fẹ́ kọ́rọ̀ wa lójútùú kí ọ̀rọ̀ wa kí ó já sí ayọ̀ kí gbogbo àná padà sórí ìpáyọ̀ ọlọ́run látara gbogbo tọ́lọ́run bá ti fẹ́ làá máa ṣe tọ́lọ́run ò bá fẹ́ àmì jẹ́ kí ayé kó múmú láyà wa ká máa wá ṣe ká jìnà sí bákan náà nínú àmì àti àwọn èso dáadáa tó wà fún payọ Ọlọ́run òun náà ni pé ní àwọn nǹkan tí ó ṣàǹfààní fún ni Ọlọ́run jẹ́ kéèyàn máa gbọ́ yé Ọlọ́run máa fún yẹn ní mẹ́sìn ìmọ̀ àmọ̀lò wọn bá ti ń kọ́yàn ní òmò mọ́ eléyìí tó jàǹfààní fẹ́ni tó jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn látara pé èèyàn payọ Ọlọ́run bá ní Ọlọ́run subhanahu wa ta'ala ó ní ntẹ̀tẹ̀kùn lọ́ọ̀ha Ọlọ́run tẹ́ bá lọ payọ Ọlọ́run yaj'al lakum furqana yóò fún yín ní furqan kí ló ń pè ní furqan ni pé yóò fún yín ní máàmà lò tẹ́lẹ̀ dá ọ̀tún mọ́ yàtọ̀ sósì ẹni tó bá nípa ayọ̀ ọlọ́run kún mọ̀ tí ń kọ́ òun tètè mọ lágbọ́ pé eléyìí ni tó da eléyìí ló bá tàwhídì mọ́ eléyìí ṣíríkù ní ẹbọ ni kódà wọ́n bá fẹ́ pé wọ́n bá fẹ́ pé ni tó da fún yóò tàn pé eléyìí ò da òun ò jẹ́ kó dé dáyàtọ̀ mọ́ láàrin àlùbídì àwà súnà pé eléyìí ló bá súnà mọ́ eléyìí àdádálẹ̀ ni bákan náà ọlọ́ni ní nínú Suratul Baqara ọlọ́ni ẹ páyọ ọlọ́run wa yu'allimukumullah tẹ́ bá páyọ ọlọ́run àwọn ọmọ tí ó ṣe yín láǹfààní ọlọ́run máa fún yín mọ̀ eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa mùsùlùmí ká ní páyọ ọlọ́run lórí tá a bá fẹ́ mọ̀ lọ́rọ̀ ẹ̀sìn ká fẹ́ mọ̀ nítorí tá a bá fi sí pé tá a bá sì mọ àálò wa ni tó eléyìí ni tí ò a máa kọdíyàn láti gbọ́ òfin ọlọ́run báyé a máa jẹ́ kí ìgbésí ayé yẹn kó wà nínú òkùnkùn ẹni tó bá ti wà nínú òkùnkùn rẹ̀ ẹ̀rì kò lè rí mọ́lẹ̀ ìyẹn ni Ìmámù Ṣàfi'í ó lóun lọ sọ fún àfáà pé ńgbà míì tó ń bá kọ́ nǹkan wọn àgbàgbé torí pé Ìmámù Ṣàfi'í rahmatulah alayhi àwọn àfáàjẹ pé yẹ pé ní ayatun fil àmì ló jẹ́ nínú ká gbọ́ nǹkan ká sì hà sórí tó bá ti gbọ́ lẹ́ẹ̀kan náà ni ó sì ti mọ̀ ọ́ ìgbìmọ̀ wá fúnra lásìkò pàápàá kíní ìfẹ́ fà sẹ́yìn díẹ̀ náà ni kò ríbi tiwa o ó kàn lọ bá àfa rẹ̀ àfa ìlú àṣẹ wá sí fún pé à ó ní ṣàkáwùtò ìlà wàké ìṣú àhífùdí mo lọ bá àfa mi ti ń jẹ́ wàké wàké ibn Jarrah nínú àwọn àfa àgbà ní hadith ni ó lọ lọ bá ipe ní ìrẹ́ wàké àwọn bíi ti memorization mi lásìkò yìí ó fẹ́ yàtọ̀ bí ó ṣe wà tẹ́lẹ̀ ó ní wà arṣádà ní ìlà tárkìlì màá sí i ó wá sọ fún ká ah, ọ jìnà sẹ́sẹ̀ ní mọ́ musa fi ẹsẹ̀ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n èèyàn ló náà ó lè ní kó sí díẹ̀ díẹ̀ ọ jìnà sẹ́sẹ̀ ni. fàkpára ni bí anàlì ìlmù nùrọ̀ bí anàlì ìlmù nùrọ̀ ó wá jẹ́ kó yẹ pé ìmọ̀ táwọn wá ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ẹ̀rí ìmọ̀lẹ̀ ni wà nùrù lọ́hìn la yóhùdá lè hàn sí ìmọ̀lẹ̀ ni àìgbé sọ́dọ̀ ẹlẹ́ṣẹ̀ àìpẹ́ntì bá ń ṣe náà ẹ̀rí kò ní rí nǹkan àǹfààní lọ́rọ̀ ẹ̀kọ́ ẹlẹ́fìrọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tó ló ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn òun náà ní jó nǹkan ló ṣe gbogbo ẹ̀ ìmọ̀ jákujàku náà lẹ́ẹ̀rí lọ́dọ̀ rẹ̀ ẹ̀ lérí mọ kọ́lọ̀ lọ́wọ́ kọ́lá rọ̀ṣù lọ́dẹ̀ torí kò fẹ́ fi sílọ́n tẹ́lẹ̀ náà gbẹgbẹ́ tíra gidi síwájú ẹ̀ tó gbọ́ wá sí gidi nǹkan mí ni ó gbọ́yé bẹ́ẹ̀ kò ní dúró lọ́kọ́ rẹ̀ gbọ́n tó bá páyà ọlọ́run bá àgbọ̀n tó bá ti lọ́lọ́run wí náà ní tẹ̀lé ṣé tánàbí ni ọlọ́run sì máa fún ẹ lóye àtìmọ̀tọ́ fi máa rí dè mọ́lẹ̀ ṣé lè nínú àwọn àǹfààní kápáyà ọlọ́run bá ní àǹfààní tayé wà ní àǹfààní tọ̀run wá ń kọ́ ẹ̀rí pọ̀ nínú àlùkùránì jantirẹrẹ tọ́lọ̀ ti sọ àǹfààní tí ó máa bẹ fáwọn olùpáyọ̀ ọlọ́run ina iná líle mú tẹ̀kínà màfáàsà ọlọ́run láwọn olùpáyọ̀ ọlọ́run àwọn náà jèrè lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀rì àdá ìkọ̀wà ànábá ọkàwá ibà àtìrọ́bá wàká àsàǹdì àkọ́ ntọ́lọ̀ ń sọ àwọn nǹkan gidi tó ti pèsè lẹ̀ fún nínú àlùjànnà tí ó máa jẹ́ èrè tọ́nu bákan náà wà sùfàánà wà tààlọ́ ní iná líle mú tẹ̀kínà ìdá rọ́bìhìm jannati na'im àwọn olùpáyọ̀ ọlọ́run àlùjànnà ọgbà àdẹ̀ra ní tí ń retí wọn lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀rí tọ́lọ́run bó ṣe fún wọn àti láàyè mí náà masalul jannati lẹ́tì wa'idal muttaqun ọlọ́ni àpèjúwe àlùjànnà tá a pèsè lẹ̀ fáwọn àwo fáwọn olùpáyọ̀ ọlọ́run lọ́lọ́run sọ láàyè pé u'iddat lil muttaqin àlùjànnà àwọn olùpáyọ̀ ọlọ́run la pèsè rẹ̀ lẹ̀ fún ó ní ọ́nà omi wà ń bẹ̀ tó yẹ pé kò ní irú àtàwọn nǹkan nǹkan mìíràn tọ́lọ́ wọn bá sùpánù àtàlá tó ròyìn fún wa ṣùgbọ́n ta ni ó lẹ́tọ̀ọ́ sí jẹ́mọ́ yóò jẹ́ tó páyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run dọwọ́ gbogbo wa ní òrèkóòrè ní gbogbo tá a bá wà lọ́sàn-án wa ni lóru ni ní gbangba ni ní kọ̀kọ̀ ni ká páyọ̀ ọlọ́run ba pẹ̀lú pé ní gbogbo tọ́lọ́ba subhanahu wa ta'ala bá ti fẹ́ náà làá máa ṣe ká má fojú di pẹ̀lú pé ní gbogbo tọ́lọ́ba subhanahu wa ta'ala tí ò bá ti fẹ́ kódà kó kéré lójú wa ẹ̀rí káwa ká kásá fún kọlọmọ subhanahu wa ta'ala kó kàwá kúnú àwọn ẹrú rẹ̀ tán lè máa páyà rẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba kọlọmọ subhanahu wa ta'ala tí ó lé àwáyá ṣèitọ́n tí máa ń súnyẹn kó ń bi páyọ̀ ọlọ́ọ̀ba tí máa ń ṣe ẹ̀ṣẹ̀ lẹ́sọ̀ fún yẹn kọlọmọ subhanahu wa ta'ala nígbà tí bá ń fi àwọn olùpáyọ̀ ọlọ́ọ̀ sínú àlùjánnà kọlọ́n jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa náà wà ń bẹ̀ iṣẹ́ eré ìwà rẹ táwa awù tá a fi lẹ́tọ̀ọ́ sí kọlọ́n wa subhanahu wa ta'ala kọlọ́n wa kọ́mísà ṣe rọrùn fún wa wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin وعلى آله وصحبه أجمعين